السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن حي على الفلاح حي على الفلاح الله الحمد لله والصلاة والسلام على رسول الله أيها المؤمنون أيتها المؤمنات قال ربكم عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أيها المسلم اعلم أن الحياة تتقلب والزمان يتغير وكل ذلك لحكمة أرادها الله تبارك وتعالى وما من شيء في هذا الكون إلا ولله فيه تدبير وما من تدبير من الله سبحانه وتعالى إلا وراءه عدل وحكمة فالأصل في الحياة الزوجية أن يكون الرجل أن يكون الرجل هو القوام في الإنفاق ولكن الأمر قد ينقلب وينعكس وانقلابه ليس غريبا وانعكاسه ليس جديدا وإنما ذلك كله درس وعبر فالزوجة في بعض البيوت هي المنفقة وهي التي تتولى مصاريف بعض الأمور لما فتح الله عليها ومن كان هذا حاله ومن كان هذا حاله فلا يتضايق ولا يتشاءم بل عليه أن يشكر الله تبارك وتعالى جعل ربه حاجته في أسرته وستره ربه ولم يحتك ستره ولكم أيها المسلمون في سلفكم وهدي نبيكم توجيهات وإرشادات روى الإمام البخاري روى الإمام البخاري رحمه الله في الصحيح من حديث أبي سعيد الخدري رضي الله عنه قال جاءت زينب امرأة بن مسعود جاءت تستأذن على رسول الله فقيل يا رسول الله هذه زينب فقال أي الزيانف أي الزيانف فقيل امرأة بن مسعود قال نعم ائذنوا لها فأذن لها قالت يا نبي الله إنك أمرت اليوم بالصدقة وكان عندي حلي وكان عندي حلي, حلي لي فأردت أن أتصدق به فزعم ابن مسعود أنه وولده أحق من تصدقت به عليه فقال النبي صلى الله عليه وسلم صدق ابن مسعود صدق ابن مسعود زوجك زوجك وولدك أحق من تصدقت به عليهم رواه البخاري بارك الله لي ولكم وجعلكم وجعلني وإياكم من أهل التوفيق والتسديد إنه على ذلك قدير الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أي مؤمن أددو لكم أي مؤمن أددو لكم ọlọ́run ọba wọ́n tún pè wá ibi ká tún bẹ̀rù ohun ká máa bẹ̀rù rẹ̀ àwa tá ti bẹ̀rù ẹ̀ tá ti páyà rẹ̀ tẹ́lẹ̀ ká tún lékún ní ìpáyà ọlọ́run ọba ìdíkàlọ́ ọmọ yìí pé ìgbésí ayé dáwà yìí life dáwà yìí sáńlò yìí ma yí padà ní òkè lè di ìsàlẹ̀ ìsàlẹ̀ lè dòkè dúdú lè di funfun funfun lè di dúdú padà olówó lè di tálíkà tálíkà náà sì lè dolówó aláìmọ̀kan lè di onímọ̀ onímọ̀ lè di aláìmọ̀kan ẹjá lọ máa pé ìgbésí ayé yìí tàtàkọ́là ma yí padà ní kò stable ìgbà tá àkókò tá ń lò kò dúró sójú kan náà àkókò tá ń lò kò dúró sójú kan náà ọ ń lọ ọ ń bọ̀ ní gbogbo nǹkan tó wá ń yí padà nínú gbèsè ayé ènìyàn àbí nínú ìgbà ìdẹ́kàlọ́ ọmọ wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó ní èròǹgbà pẹ̀lú ẹ̀ kásìlọ́ ọmọ wípé kò sí nǹkan kan tí ń yí padà lórílẹ̀ ayé yìí kò sí nǹkan kan tó ń change nínú ìgbésí ayé dá wa yìí àyà tó bẹ́jẹ́ sí kí olúwa wa tí ó dá wa yìí ó ní èròǹgbà pẹ̀lú ẹ̀ kó tó yí padà gbogbo iṣẹ́ tí olúwa bá tẹ̀ ṣe gbogbo rẹ̀ ní kálọ́ máa mọ̀ yìí pé ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n àti òye lọ́lọ́wọ́n bá ti ṣe àwọn ẹni ká suspect ara wa yìí pé àwa la gbọ́n àwa lórí wa ò pé tàbá rí ara kan tí ọlọ́wọ́n bá bá já tí ò yé wa ó yẹ kó rúra rẹ pé ìwọ ni orí rẹ ò pé mọ́rò yìí bí ọlọ́run ọba ọmọ tó ń sí torí pé nǹkan yẹn ò lè síra ẹ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ẹlòmíì bímọ mẹ́fà last born ló wá wúlò jù ní ọmọ tó ń sí last born yẹn dáná ní kò náwó lé lórí ẹ̀ jù first born ó ṣe wàhálà lẹ́yìn ní máa kú lórí ẹ̀ ṣùgbọ́n kò yẹn jù second born náà wàhálà last born ló wá wúlò fún ọgbà yìí mọ́ wàá kanra mọ́ first born second born third born kò wo òun náà kò rí bẹ́ẹ̀ o ọlọ́run bá ló ṣe kíni ló ṣe bẹ́ẹ̀ má sì dá ọmọ náà lẹ́bi wọn náà má sì dára rẹ lẹ́bi má sì bu ọlọ́run ọba wa subhanahu wa ta'ala gbogbo tí ọlọ́run ọba tó bá ṣe tá a bá wá díẹ̀ tí ọba yé wa a gbọ́dọ̀ sọ́n tí ò dá sọ́lọ́run kódà kó gbọ́dọ̀ sọ́n tí ò dá sẹ́dá ọlọ́run ní ìná àgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ èròǹgbà ọlọ́run lórí nǹkan yìí ó yé wa pé nǹkan òun náà ní kọjá sí wípé ìnáwó lé ọkùnrin ní ọmọ náà àbí nǹkan ìlò inú ọkùnrin ní ọmọ dáhùn responsibility inú ilé ọkùnrin ní ọmọ dáhùn ìpìlẹ̀ náà ni ṣùgbọ́n ìgbà míì a máa yí padà wọ́n orí ọwà di ìdí ìdí ọwà di orí padà obìnrin yóò wà máa náwó lé ọkùnrin wa máa gbà lọ́wọ́ obìnrin ẹlọ́wọ́ máa pẹ̀tírú ẹ bá ṣẹlẹ̀ kò yí sí tuntun ti wà dípẹ́ tó bá ṣẹlẹ̀ má banújẹ́ mọ́lọ́ra rẹ̀ obìnrin nínú ilé mi òní ń darí ilé nípa ìnáwó gbogbo nǹkan tí wọ́n bá rà òní yóò rà gbogbo nǹkan tí wọ́n bá lò òní yóò lò tàbí kó jẹ́ títí ó contribute part kan bẹ̀ ọkùnrin fi díẹ̀ tó sílẹ̀ obìnrin wa ń gbé yòókù wọ́n tí ọlọ́run ọba bá ṣe rí eléyìí fún lọ́mọ wípé àdúrà rẹ ló tún gbà ṣì lọ́mọ wípé nǹkan kan ò sí ọ́ lọ́dún ní wọ́n sọ wípé ó ti gba ṣòkòtò nídìí ẹ̀ nìyẹn ó gba ṣòkòtò nídìí ẹ̀ a máa wáyé bẹ́ẹ̀ ló jẹ́ ká sọ fún ayé pé nǹkan máa yí padà yìí ń tààrò pé tó ti yẹ kọ́ máa lọ ni ó lè má lọ bẹ́ẹ̀ síbi tó sá lọ gbẹ̀yìn ti haram ó firi sí haram ni kì í ti haram balance sẹ́pọ̀n sáyé lọ sọ́lọ́n ti fàṣírí rẹ̀ bò síbì kan àwọn ti parí máa bá jẹ lọ má bànú jẹ torí bí ọlọ́wọ́ ọba yìí ó ní kí arúsì kí bẹ lọ́wọ́ ẹ̀ kò sì mọ ọkùnrin yàtọ̀ sọ́fóbìnrin kò sì mọ ìyàwó yàtọ̀ sọ́kọ ẹni tó bá ni ọkàn pàwọ ọkùnrin láti ẹ̀yí tí àwọn ẹni kú ìyàwó jẹun ṣe wàhálà owó sì ń wá kí lọ́wọ́ àṣì sọ́ọ̀pù àti mi pé ah ilé gba ìrò ó ní ti ìyàwó mi kọ́ wá gba ṣòkòtò méjì mi padà wọ́n ṣe bẹ́ẹ̀ gbà pé bọ́lá mi ṣe tó ní ìyẹn ní ọjọ́ kí ẹ ní ọjọ́ ọ̀la rírí ìwọ àti ọkọ àti ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ṣùgbọ́n tó o bá ṣe báyìí tó ní àwọn èèyàn sọkúsọ sí pọ̀ láwùjọ ìwọ́n yẹn ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ tó dènà láwọn ìlmàfò tẹ́nìkan bá ń lọ láti jẹ́ ẹnìkan ajẹ́kó débi kádàrà wà náà àwọn àsọkúsọ dáwọn èèyàn sọjà àwọn lọ láti kí ẹni o ẹnìkan ò lè lọ láti kí ẹnìkan àfikọ́ sọ bí ọlọ́run sùn mọ̀ wá sùn lọ́mọ wá fẹ́ máa ó sì yẹ kí rẹ̀ ọkùnrin tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí kó túbọ̀ máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba yìí torí gbé àṣírí rẹ̀ yìí ó bò ó ṣe bí ẹnu pọ̀ fẹ́ lówó ní ìyàwó ẹ̀ lọ́jọ́ ẹnu kan pé ìyàwó mi fún mi ní nǹkan báyìí rí ìyàwó ẹ̀ lọ́jọ́ ẹnu kan ìtakọ́ lọ wà dúpẹ́ fọlọ́wọn ọba tí ò sí ìyàwó rẹ bí wọn náà ṣe jẹ́ aláìní ìlú tí ìyàwó ẹ̀ ní àbá ní múlẹ́kọ̀ọ́ ẹ̀ jáde ẹ̀ gbé bùkátà yín síta padà ayé ọwà aláṣìírí rẹ̀ padà gbàgbọ́ lọ́wọ́n bá gbọ́ lásìkò ẹ̀yin mùsùlùmí ẹjẹ́ ká lọ mọ̀ pé yìí tá a sọ yìí ọ wà nínú ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánà bí ti sọ kalẹ̀ fún wa kódà wà nínú ìlànà àwọn sálàfà àwọn sahaba nàbì radiyallahu anhu tó ti ṣẹlẹ̀ sí wọn wọn ọ̀dẹ̀ ti jú láti ṣe ẹnì kankan ò sì gbọ́ lẹ́nu wọn kí wọ́n sọ kò sì gàrò sí wọn ìwọ obìnrin tó bá ṣẹlẹ̀ sí náà ìyẹn omi ìpínkọ́ wọ́n ní Zainab ìkan nínú àwọn obìnrin rere torúkọ wọn jẹ́ Zainab wọ́n jẹ́ ìyàwó fún sàbí àgbà tá a mọ̀ sí Abdullah ibn Mas'ud ọwọ́ bá nẹ́bí ń jọ́kan sallallahu alaihi wasallam ọwọ́ ń tọrọ àyè pé wà nẹ́bí mo fẹ́ wọlé mo fẹ́ wọlé o èèyàn máa ń gbà yọ̀ǹda kíyàn tó wọlé sálámà ò sì fọ́n ní right láti wọlé torí mi ò gbọ́ yé salamu alaikum ẹni tó sálámà sí ní wá alaikum salam yóò sì rọwọ́ lílẹ̀ kan ẹni mi ò tiẹ̀ sálámà ìwọ́n tó tún sálámà ọ̀sán ṣùgbọ́n sálámà ò fún ọ ní right pé kọ́ wọlé wọn yọ̀ǹda ó tún ṣẹ̀ṣẹ̀ béèrè pé sí kí n wọlé tàbí kọ́ orí tí kẹ́ńtọ́ sálámà sí ọ̀sán fún wa pé ẹ wọlé sálámà ìtọ́bájà sálámà kò sí mẹ́rin fún ní kọ́kọ́ wọlé Zainab radiyallahu ta'ala anha ọgbà yọ̀ǹda fún ọfẹ́ wọlé rẹ̀ ànábì wọ́n wá sọ fún pé zainabu tó ń ta ọfẹ́ wọlé o ànábì tó béèrè pé ayyu zayanib zainabu èwo níbẹ̀ ìwọ́n ti ẹ̀wọ̀n ò tí ì béèrè kan tó fẹ́ràn wọlé ọ abdullahi bó ti gbá abdullahi hmm, wọ́n ti màmí ọba wọlé tó ní èwo ń tiẹ̀ wọ́n tún béèrè ẹni kó dúró ọ̀hún retí nù torí pé irú ẹni tí ọ̀wọ́lé á mọ̀ ìdáwọn àti lọ́dọ̀ wa dé ìgbésí ayé ẹranko yìí wọ́n bá ti dé báyìí kán ọ̀wọ́lé nù ayé wọlé báwọn ẹni tá a fẹ́ wọlé lọ bá tó bá ní ẹ padà ọ̀ gbọ́dọ̀ bínú nù sẹ̀rí àti ìwà ni sàlámù alaikum oníwà alaikum sàlámù tani òun ni kìíní kan adégòkè ẹ má wọlé nínú sẹ̀rí à ọ̀ gbọ́dọ̀ ní sínú gan-an ẹ má wọlé lówí torí pé ọmọ kọ̀ǹdíṣà tó fẹ́kẹ́ ni tó wà ẹ má wọlé tí wọ́n bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ fún ẹ má banújẹ́ òsì gbọ́dọ̀ fi èèyàn sínú pé ọ̀sẹ̀ ọ̀ nínú ọ̀làjú sẹ̀rí àlà ń sọ̀rọ̀ ẹ̀ ẹlòmíì lajú ayé ó lè jẹ́ pòfẹ́sọ̀ ó lè jẹ́ dókítà ó lè jẹ́ nǹkan kan mọ́kọ̀ lajú sẹ̀rí à ẹnu nǹkan yẹn tó bá gbọ́ báyìí ọ̀yà òrè nìyẹn pé àán èmi láyé mo bulé ẹ̀díwọ́ nìyẹn tí ó ti sọ́njọ́ yàrá kìyàmà ó lè rí mi lẹ́nu ọ̀nà rí rẹ̀ mọ́ bí ló dé tó bá ẹ má wọlé ìjú wá ní láìsí kò pé ẹ má wọlé láíláì ẹ má wọlé ó sì padà Zainabu Salama ọwọlé alẹ́nu wá ní fàkíyìlá ìmọ̀ràn àti ibn Mas'ud wọ́n ní Zainabu ìtọ́ wá ìyàwó Abdullahi ibn Mas'ud ni o kọ́ọ̀lù anábìdá lóhùn pé ìgbànú làhà ẹ sílẹ̀kùn ẹjọ́ wọlé fa'udina laha Zainabu náà wọlé títí ìyàwó Abdullahi ibn Mas'ud ó ní yá Nabiyallah ìwà ànábì ọlọ́run ìwọ lọ pa wá láṣẹ lẹ́nìí níbi kútùbà tó ṣe fún wa níbi ká ṣe sàárà ká máa ṣàánú ká máa ṣàánú fáwọn èèyàn mo wá ní owó ńlá kan lọ́wọ́ mo fẹ́ fi ṣe sàárà ṣùgbọ́n gbàtí mo fẹ́ fowó ìṣe sàárà fún fẹ́ fi ṣàánú fáwọn èèyàn mo ìfọ́ọ̀mù ọkọ mi tí í ṣe Abdullahi ibn Masoud. nígbà tó kọ́ mi gbọ́ fàtà àmà ibn Masoud. <laughs> ọkọ ìyàwó sọ pé ah owó tó wọ́n fẹ́ gbé lọ sí dáì àwa gan àárín nǹkan jẹ èmi ẹ̀mí ọkọ rẹ̀ àtọmọ rẹ̀ tó wà ń lẹ̀ èmi ni mo gbọ́dọ̀ wá oúnjẹ fún ìsìnkú kò sí mú wá ká lò ìyàwó wa wòye pé àá obìnrin yóò ti wá máa náwó fún ọkọ àti ọmọ tẹ́rí nǹkan ọwọ́ àbí ànábì léèrè sallallahu alaihi wasallam pé n tí Abdullahi bin Mas'ud ti sọ nìyẹn o èmi ò sì gbà wọlé torí pé báwo ni ó ti wá pé owó tí mo fẹ́ fi ṣe sàárà fáwọn aláìní òun wá gbà lọ́wọ́ mi yọ́wà nínú yóò jẹ́ àtọmọ àtọmọ tí mo bí sínú faqala an-nabiyyu sallallahu alaihi wa sallam anábì ní sadaqa ibn Mas'ud ọkọ rẹ̀ gba ń tó sọ kò sí láti bí kọ́kọ́ gba nǹkan lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbúrò pé bẹ́ẹ̀ náà ni kìí rí bákan náà ẹ̀yìn ìnáwó onú ilé ọkọ̀ jẹ nínú owó ní ọ̀nà mẹ́ ọmọ náà ó tún lò nínú nǹkan ni sọ́dá kọ́bùn Mas'ud arábìnrin Abdullahi ibn Mas'ud di òtútù ọ̀rọ̀ lọ́sọ fún ọ zawjuk ọkọ rẹ ọwọ́lẹ́dùk àtọmọ rẹ ahaq àwọn ní lẹ́tọ̀ sówó rẹ jù dúkọ̀ wà lọ́mọ fara àtàlọ́ ẹ̀yin obìnrin tọ́lọ̀ ń fún lówó tàbí tọ́lọ̀ wọn bá gbà fún yín tàbí ẹni sálárì kan tẹ́ ń gbà tọkọ bá kù díẹ̀ káàtó ẹ mọ́jú òbéèrè káàbẹ̀sẹ̀ tọba tó wá béèrè ẹ má sa àwọn ẹ̀jẹ̀ tọba dẹ̀ fún mọ́ lánìí ayé pé mọ́ wòwúra rẹ̀ ibo jùlọ ìwọ ọkùnrin náà sì mọ́ wòwúra rẹ̀ ah, ibo ayé ayé ìwòlọ́ wá wáyé Abdullahi bin Mas'ud nìyẹn ọmọ bìnrin bàbá wáyé nínú àwọn àgbà sábẹ́ nínú àwọn ẹni ọlọ́run ni wọ́n nínú àwọn tó ha Kùránì hàn ní wọ́n náà sábẹ́ ànábì ọlọ́run hàn ànábì ni ọgbà ọkọ gan ló béèrè lọ́dọ̀ ìyàwó pé à ah, báwa kú ọ̀nbẹ́ni wa tó jẹ́ sí pé ìyàwó ẹ̀ lówó lọ́wọ́ kò ní lè béèrè lọ́wọ́ ẹ̀ bí ọba fún ẹ béèrè ìwọ obìnrin fún ṣùgbọ́n tó obìnrin ọba fún ẹ ọlẹ́tọ̀ àti béèrè rẹ̀ ó sì bọ́lá ọdún kankan wípé àbí ayé ìwò lọ wáwá ayé rẹ̀ ọ̀dá ayé rẹ̀ dá ayé Abdullahi bin Mas'ud dá ọdí Allahu ta'ala bákan náà a fi máa màkó dúpẹ́ bọ́lọ́ ṣe bí àṣírí rẹ̀ ó tó bò inú ilé ẹlọ́wà ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló ti béèrè ẹnìkan ò lè mọ̀ bákan náà yóò tún jẹ́ kọjá sí pé obìnrin kan fìl pé ọkọ mi dunú sówó tọ́lọ̀ wọn bá fún un tó bá bèèrè nǹkan lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó ní ó ṣàdúrà fún pé ọlọ́run ló kúkú sílẹ̀ fún ẹ̀ fún ẹ̀ bá wa mú inú owó tọ́lọ́run fún ẹ̀ yóò fún ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin náà gbọ́dọ̀ ríra yín tẹ́ bá bára yín ní situation báyìí wípé ẹ̀yin lọ́lọ́run ọba gbà fún níbi owó jọkọ yín lọ ẹ ṣe dáadáa sọkọ yín ẹ̀nà nú ẹ̀ ẹ̀kọ́ break tọ̀lọ́kọ yín lórí ìgbésí ayé àánà owó àbí àánà dúkìá abẹ́lẹ́wọ̀n babaláàánú jùlọ gbogbo létòsítò ọlọ́run ọba dàrú ibi tí àléébù wà ọlọ́mọba wa má lébo rẹ̀ kó mẹ́ mọ́ wàá rò yí pé ayé ẹni tó bá jẹ́ sí pé ìyàwó ti ẹ̀ní ń kíta ìnáwó inú ilé mọ́ rùpáyé rẹ̀ ọ̀dà o ìwọ náà gbọ́dọ̀ rùpáyé rẹ̀ ọ̀dà bákan náà ìwọ tó ń wọ́n wọn lọ́ọ̀kan náà gbọ́dọ̀ rùpáyé wọn ọ̀dà torí pa sọ fún wa pé ètò ayé bọ́lọ́wọ́n bá ti ṣe a máa yí padà láti fi yí wa yí pé èmi lọ́ba ṣèyó ọlọ́wọ́n ọba ìtọ́bá wù wá ní kọ́lọ́n kò fáwọn náà wọ́n má tàṣà òun náà ilá أن يشاء الله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاه قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر سبحانك اللهم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 المصلين يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم كتابا ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإلى أو تجارة أو لهوة انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاطعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا إثم ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاضية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مردودة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لك عليهم بمسيطر إلا أن تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله